mo kí gbogbo ojú tó ń wò mí pátápátá mo kí wa aku kú àṣekù ọdún lágbára ọlọ́ọ̀ba kò ní jẹ́ àṣemọ́fẹ́ nìkọ̀ọ̀kan wa o mo kí wa káàbọ̀ síkànnì ẹ̀yà yorùbá tv àdúràgbà olúwatóyìn bàbágoyà lórúkọ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí kí ní àwòrán tá a bíbí ibi ìtẹ́ bílíkìsù nílùú ìjẹ̀bú òde òun la wà yìí ní agbègbè òkèèrè ńlá wà yìí bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí àwọn ni wọ́n ń mójútó ibi ọgbà Bilikisu alága wúrà tí àwọn èèyàn mọ̀ sí Queen of Sheba irú àná tí ń sọjọ́ ọdún ìtúnú àwẹ̀ wọ́n ròyìn pé àwọn èèyàn pọ̀ gan bíbá tó jẹ́ pé kódà àwọn tó wá gé kéèkì tó fi sọjọ́ bí wọ́n sọjọ́ bí wọ́n lánàá wọ́n ní wọ́n wà bíbí ṣùgbọ́n látàrí pé ibi táwa ti wá ó jìnà gẹ́gẹ́ bẹ́yìn àgbáyé ṣe mọ̀ pé wọ́n ní àìbá wọn síbẹ̀ làìbá wọn dá sí ìdí nìyẹn táwa náà fi gbéra pa tá a fi wá pé káwa náà tẹ̀ wá mọ̀ pa ẹni tí wọ́n pè ní Bilikisu alága yẹn Queen of Sheba ẹ̀ tó jẹ́ pé ó wà nù Kùránì ó wà nù Bíbélì nípa ìtàn bílíkìsù alága wúrà ṣùgbọ́n wọ́n lẹ́nu oníkànlá tí ń gbọ́ pọ̀n bàbá wa yìí wọ́n bá a dárúkọ wọn wọ́n wàá mú wa lọ síbi ìtàn bílíkìsù tí ń ṣe alága wúrà torí pé oríṣiríṣi ìtàn làwọn èèyàn ń sọ àwọn kan sọ pé bílíkìsù alága àwọn kan ní òbí mọ àwọn kan ní kèéṣe ọmọ ìjẹ̀bú àwọn kan ní olórọ̀bá eh, solomon oríṣiríṣi ṣùgbọ́n bàbá tẹ́ ń wò yìí àwọn mọyún inú ògbìn tó ń ti kára ọ̀nù rẹ̀ wọ́n máa ń pa àtàn bílíkìsù dáadáa dáadáa ẹ̀ torí pé àwọn ẹ̀nà mójútó á gbọ́rọ̀ lẹ́nu wọn bẹ́ẹ̀ ṣé wọ́n kàn ní wa ẹ̀ mọ́ bá wa ṣí àrẹ̀ àdúrà gbolúwa tóyìn babagoya lórúkọ bàbá yẹn dákọ̀ ẹ̀ bá ń darúkọ yín sà. orúkọ tèmi ni ṣe Dr. Mukaila Ọmọ́táyọ̀ Adéṣẹ́gun Anífowóṣe olóòlù of Òkìyẹ̀rì. Hmm. ẹ ṣe ń pọ̀ sà ní ibi tá a wà yìí ẹ jọ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ táwa náà sì pé wọ́n ní àròyá majesty bilikisu sùngbó Òkìyẹ̀rì àfẹ́jẹ́ kẹ́ bá wa ṣàlàyé irú ẹni tí Bílíkísù alága wúrà tí wọ́n jẹ́ gẹ́gẹ́ torí pé oríṣiríṣi ìtàn ìlàwọ̀ èèyàn ń gbé káàkiri nípa ìtàn Bílíkísù alága ṣùgbọ́n àfẹ́jẹ́ kẹ́ bá wa ṣàlàyé. a kí gbogbo ẹ̀yàn ọmọ ilẹ̀ Yorùbá káàrọ̀ oòjíire pátápátá ibi tá a wáyé jẹ́ ìlú tí wọ́n pè ní Òkìẹ̀rì ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ Òkè Kìrì ló ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀ orúkọ ìyá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbí báyìí ṣùngbọ́ ló ń jẹ́ bàlíkísù ń ṣe òyìnbó aláwọ̀ dúdú bíi tiwa ni ìlú yìí ló ti gbéra ọmọ ibí ni ló ti ṣẹ̀ wá sí ilé wà ní gbogbo ìbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ débi pé oòrùn àti iná ló ń sìn tẹ́lẹ̀ kò sí nǹkan tó jẹ́ ẹ̀sìn nígbà náà lọ́hùn oòrùn àti iná ló ń sìn ó jẹ́ ìjiyàn tó jẹ́ pé ó ga tó ní ẹ̀ṣọ́ tó rẹwà tó ní adé tó dẹ̀ ní àga tó dẹ̀ àga ẹ̀ gbogbo àgẹ́ gẹ́gẹ́ bí kan tí a gbọ́ ṣùgbọ́n ìyá ìjẹyàn tó jẹ́ wípé nílùú ibi tó wà tẹ́ ìlú ibi ìbáyìí kan tó jẹ́ òkè ẹ̀rì ìlú ìjẹ́rì tó jẹ́ pé ìlú tó jẹ́ pé a ti mọ ìkòkò ta ti mọ amọ̀ ta ti mọ lóbìrí ta ti ṣiṣẹ́ ọwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n bàlíkìsù nílùú ìkó tó lọ ó fẹ́ ọkọ ń bí nílùú ìkó tó lọ bẹ́ẹ̀ ni ọkọ ẹ̀ ń jẹ́ àlẹ́yọ̀ jagunjagun lọkọ ẹ̀ náà hmm. ọkọ ẹ̀ jẹ́ alágbára ibi tí ọkọ̀ ẹ wọlé sí wà ní ìlú wa ń bì báyìí náà dídẹ́gbọ́dá ṣáìdì ìlú wa ń bí tọkọ̀ ẹ di òkúta tó wọlé sí tọ́gbẹ̀ náà lẹ́yọ̀ òun jẹ́ ṣùgbọ́n nígbà yẹn lọ́hùn kò tí ì jẹ́ bílíkìsù o kò tí ì jẹ́ kò ń ṣe bá hmm, wọn hmm. ṣùgbọ́n ṣùgbọ́n lórúkọ tó ń jẹ́ ọkọ̀ ẹ̀ ń jẹ́ ọkọ̀ ẹ̀ ń gbà yẹn ọkọ̀ ẹ̀ ń jà lẹ́yọ̀ nígbà yẹn ọkọ̀ ẹ̀ jẹ́ jagunjagun ó wá tọrọ àyè bíbá yẹn ni ẹyẹ húdúhúdú àti wá hmm. ẹyẹ tó jẹ́ ẹyẹ tó bá Solomoni ṣiṣẹ́ Eh, tó ń jẹ́ bàlì tó wá síbí Sulaiman tó wá síbí tó ti wá rí i pé ah obìnrin kan wà mí tọ́lọ́run fún láyè ní fọ̀kànbalẹ̀ tó yìí tó lọ́lá gan òun fúnra ló máa ń rọ gold hmm. iná àti oòrùn oòrùn iná ló fi ń rọ gold tiẹ̀ nígbà náà lọ́hùn gẹ́bí ìtàn tí a gbọ́ nígbà náà lọ́hùn gbà tó wá pé obìnrin ló ti báyìí fi gold ṣe wà tó báyìí fi gold ṣe àga solomoni dẹ̀rí kẹjẹ gbogbo àwọn tẹ kú wí gbogbo àwọn tẹ yẹn wí ṣùgbọ́n wúrà ga yẹn kò sí lọ́gbà solomoni hmm. ó wá pa àlọ́ bá sulaimon pé sulaimon òun rí obì tó ti lẹ́wà jù ẹ tó ní adé lórí o hmm. adé orí àpá góòdì ni ipe ó wà ní ìlú kan báyìí báyìí bá ní lóòótọ́ ipe gbé ṣùgbọ́n bóun ṣe rí ẹni yóò lè tẹ́rí bàbá tó gbóhùn fún <laughs> hmm. ẹ ní ọ̀nà ọ̀la ní àyè tiẹ̀ ṣé bọ́n wàá rán ẹ̀ wá ẹ̀ ẹ́ dúdú àwa lórí kínní ó fún lẹ́tà kò lọ ó wá lórí ìkẹ́ fún lẹ́gbàá tó wá dórí ìkẹ́ tó wá lọ bá ọkọ ẹ̀ tó jẹ́ àlẹ́ yọ̀ wípé òun fẹ́ rìnrìn àjò yìí wá fún láì pé ìrìnàjò tó ń lọ yìí báwo ni ó náà máa lọ pa òun máa dé pa gbọ́ hmm. máa padà dé yìí wá gbà láàyè kó lọ ìgbà tó wà ló wá kó ẹ̀ṣọ́ dání Bàlíkìsù Jẹ̀ríkà jẹ́ òtún jẹ́ wípé ẹni gíga tó ga gan-an Hmm. ní tẹ́ bá débi ó jẹ́ rẹwà lóbi tẹ́ bá débi sáré máa lanú lẹ̀ eléyìí sí ten feet ní twenty feet ní bí sáré ṣe bó ṣe rí bó ṣe fẹ̀ sí ojú náà tó ga gan wá ní òun á lọ lílọ tó dẹ̀ gbà láyè pé òun á ní kò gbé kó lọ bá lílọ tó wá ń lọ tó ń lọ tó ń lọ ọkọ̀ ẹ̀ wà ń bí gba ẹ̀yẹ dúdú àyẹ̀ kẹ̀ sọ fún sàlámù pé ẹni yìí kọ láti ibà lọ sókè èèyàn ni ṣùgbọ́n hmm. wá sílẹ̀ ó dàbí àjọjí lẹ́sẹ̀ dàbẹ́sẹ̀ ẹ̀sìn ṣẹ́yẹ ìbá mi ní sẹ́sẹ́ dàbí ẹsẹ̀ ẹṣin nígbẹ́ ṣùgbọ́n ẹni yìí tó bá ń rìn fún one mile aṣọ ẹ̀yìn ìwọ́ tẹ̀lébọ̀ lẹ́yìn ni hmm. o lè gẹ̀ẹ́tì ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n láti ẹnu ọ̀nà láti tàdé inú kọ́mpọ̀n nínú inú ọgbà ẹ kò ṣe ní glass hmm. tó bá ń wọnú glass yẹn wàá mọ bí ẹsẹ̀ ṣe rí hmm. tó bá fi mọ̀ pé lóòótọ́ ni ẹsẹ̀ dàbí ẹsẹ̀ ẹṣin ó wá ń wò ó ń wò gbà tó máa débẹ̀ ó kó góòlù lọ kó góòlù lọ lọ sọ́dọ̀ Solomon pàtómadé Solomon kí gbogbo wọn gbà lálejò ìgbà tó gbà lálejò pàtómadé wà wò ó lóòótọ́ pé bẹ́ẹ̀ ni ìgbà tó wà rí pé bẹ́ẹ̀ ni lóòótọ́ wọ́n gbà lálejò nígbà tó máa kó tó dìgbò dọ̀hún Solomon ti rán ikọ̀ nínú àwọn màlẹ́kà tó ń lò nínú ilé wípé màlẹ́kà wo ló lè bá òun gbé àga yẹn dépò òun lórí àga yẹn ń bí hmm. ẹni tó ń bẹ̀ tó bá bá àga yẹn lọ́dọ̀ òun bí ó lè má gbà fóun hmm. ó dẹ̀ wọ́n kò fi ṣàyà gbogbo àmàlẹ́kà tó wà bẹ̀ ń wò rán bọ̀ èyí tó wà nínú ilé jẹ́ pé ó ń ṣiṣẹ́ nílé ń ṣe iṣẹ́ nílé fún ara rẹ̀ ló wá ní ọ̀gá mi kẹ́ tó lajú kẹ́ tó ṣẹ́jú pẹ̀lú gọ́ọ̀lọ́ àga yẹn á débi hmm. ìyẹn ló wá lo tùràbí tó fi gbé àga yẹn láti ibi ìbàyẹ̀ tó gbé lọ sí ọ̀hún hmm. ìgbà tó máa wọlé wọ́n tó wọ́n wọ ààfin Solomoni báyìí tí bá àga ẹlẹ́gbẹ̀ẹ́ ibi bọ́lá ṣe jugú ẹ̀ fún ẹ ló jugú ẹ̀ fóun náà hmm. kò jẹ́ kó mọ̀ wípé títí ẹ̀ gangan ni òun gbé wá hmm. bí nǹkan àga ẹ lórí tó fi tẹ́lẹ̀ ajé apébíyì tá a lo àga yìí láàrin àgbáyé ya ló fi tẹ́lẹ̀ bá fún Sulaiman Solomoni ló hmm. fi gbà pé ọkọ̀ wa jọ pé ṣùgbọ́n ó wà nínú ìwé ìtàn wípé ó bímọ kan fún Solomoni lọ́hùn tó jẹ́ ọkùnrin ó bí fún Solomoni lọ́hùn ṣùgbọ́n wá ti wá láàníyàn pẹ̀lú Solomoni pé òun ní sùn òun máa padà wálé wàásù ìgbà tó ń dẹ̀ gẹ̀ tí lọ tó ń lọ yẹn àwọn ẹrú ẹ̀ àwọn èrú ẹ̀ tó kù ń bí ìkòkò wá ya dín wọn bí ìkòkò bẹ́ẹ̀ sì ní pa wọn jẹ hmm. ní tí kòkò ti ń pa wọn jẹ lọ́nà ẹja sásókèrè yìí ló di òkì ẹ̀rì. Hmm, hmm, ṣé ẹ̀ ń gbọ́ yorùbá mi bàbá ẹja sásókèrè yìí ló di òkì ẹ̀rì ẹja sásókèrè yìí kí kòkò má bàa rí wa pa jẹ o ló di òkì ẹ̀rì ìgbà tó wà ní kí wọ́n sásókèrè ìlú kó tó kó lọ sí Badagry nígbà tó ń ṣòwò ẹrú wọ́n ti ṣòwò ẹrú ń bí wọ́n ti nájà ń bí jẹ́gbọ́n ìbọn bá rajà ń bí nígbà náà lọ́wọ́ tó ìgbọ́n kó lọ sí Badagry ṣé ní ìgbà tó ń dẹ̀ sẹ́gbọ́n pẹ́pẹ́pẹ́ lọ́hùn inú wa bí ọkọ ẹ̀ tó jẹ́ àlẹ́yọ̀ gbajú yẹn retí retí tí ò rí ìyẹn kọ́ lọ bínú wọlé tó bínú dòkúta hmm. tó wọlé tó dòkúta sí wà ń dọ̀la débi pé ìbẹ̀rẹ̀ tá bá wà tójú ò nílùú ọdún méjì àwọn ọdún mẹ́ta bá débẹ̀ tá a bá wà bẹ́ẹ̀ tí òkúta bá fojú rí sánmọ̀ òjò lérò forty days kó má dà hmm. ìyẹn ọkọ ẹ̀ tó jẹ́ àlẹ́yọ̀ yẹn tó wà ní ìlú ló wà ní ọ̀dà sàlẹ̀ olúwa ń bẹ̀ náà ló wà o ṣùgbọ́n àdúgbò yẹn wọ́n pa àdúgbò yẹn ní ètì òkèèrè ètì ní àdúgbò bíi tí ọkùnrin ṣe kí ni tó wọlé sí hmm. tó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ tó bá wọlé gbẹjẹ ìsìn adé ìta wa ilẹ̀ tí a bá fojú tí ilẹ̀ bá fojú kan sọ́mọ̀ sí pẹ̀lú ògo tí gbogbo apáta apá apá yagi ní dídélé yẹn ọkọ̀ ẹ̀ gbẹ́gbẹ́ tó ń bọ̀ ó wá jẹ́ jẹ́ pé ó ti gbẹ ẹ̀sìn hmm. ó ti gbẹ ẹ̀sìn ọjọ́ ti pẹ́ẹ́pẹ́ pàwọn irun ẹ̀ ti lọ ti lọ ti lọ ti lọ ti lọ ìgbà tó wá ń bọ̀ ó ti ránṣẹ́ wálé òun bọ̀ ń lé o òun bọ̀ ń lé o ṣùgbọ́n àdéhùn nílẹ̀ Yorùbá bójú ọmọ aláṣọ kọ̀ọ̀kan wálé ọdún agbọ́dọ̀ yọ̀ mọ pé lágbájá péjọ mẹ́ta àbí ó jẹ pé ó lọ mẹ́ka tó bá dé agbọ́dọ̀ ṣe ni agbọ́dọ̀ yọ ọgbọ́n tó máa dé ìlú àwọn ibì kan wà tó ń pè ní erédò hmm. erédò yẹn wà lẹ́pẹ́ inú ẹ̀ wà níbí jẹ́ pé tẹ bá ṣe tán bí mo lè mú yín dé gẹ́gẹ́ bí àǹfààní ìfẹ́ tí mo ní sí yín bí kálí òun mọ nǹkan tó ń pè ní erédò yẹn mo lè mú yín dé gẹ́gẹ́ tó ń pè ní erédò erédò yẹn èmi tọ́gbà tí mo jẹ́ mo tọ̀ láyé inú ẹ̀ wà lẹ́pẹ́ mo tọ̀ láyé ìbàdí bàdàgìrì ó jẹ́ hmm. erédò yẹn erédò yẹn ìgbà tí àwọn àwọn ẹmẹ̀wà tó tẹ̀lé tó ń bọ̀ àwọn ẹrú ẹ̀ tó tẹ̀lé bọ̀ tí wọ́n ń bọ̀ ń bí tó bá rìn dé tó bá rẹ̀ wọ́n tó à ń gbọ́n omi ló máa ń gbẹ wọ́n á wá yọ ìkórìdẹ ìyẹ́ tó wà ní pirate yẹn á yọ pẹ̀lú abẹ́ aṣọ sílẹ̀ òun ló máa wa ilẹ̀ omi tó mú bẹ̀ lọ́ pè ní erédò jẹ́ pé hmm, hmm, hmm. báyìí níṣẹ́ omi tó mú bẹ̀ lọ́ pè ní erédò omi yẹn ni wọ́n wà wà wà títọ́ fi dé ibi omi yẹn kọjá bí omi àtọ̀ láti ibo tọ̀ dé Badagry tó jẹ́ thirty two bẹ́ẹ̀ ló kan lẹ́ báyìí tó dé ilé Ifẹ̀ hmm. yẹn lè dùn ẹ̀ bó ti gbà lọ ti tó gbà lọ nìyẹn káwọn àgbẹ̀ kan máa fagùn ìyàgbẹ́ tó ń bọ̀ ó ti yán yàn wálé lóríṣiríṣiríṣiríṣi pé òun bọ̀ lé òun bọ̀ lé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlú wa pé àmọ̀ là ń mọ nǹkan tó fà á tí obìnrin ò fi lè wọlé nìyẹn o hmm. ọkùnrin nìkan ló lè wọlé ẹnìkan òbí kì í wọlé bí àdó máa ń dúró sí òwúrọ̀ hmm. àti bàdé bílà ni màá rí obìnrin rẹpẹtẹ bí àdó mo ta tẹ́ǹtì méjì fún bí àlànà ni mo ta kan sí mo ta kan síbí fún wọn tó yẹ pé gidi gan bíbọ̀ tó wá ń bọ̀ ìgbà tó máa dé ìlú bí tolújákẹ́ rọ́rọ́rọ́ hmm, àwọn yẹn kò dàbí ìgbà yẹn mọ́ àwọn yẹn ti máa mọ̀ wọn wọn rí tiẹ̀ rò mọ́ hmm. ìkókò wọn ni wọ́n mọ pé sálámọ̀ sọ àmọ̀kò tó ń jẹ́ sálámọ̀ hmm. ìyẹn ló fi jẹ́ pé Islam ti wà tipẹ́ ṣùgbọ́n ànábì àmọ́ ló fẹ́ lójú alẹ́sàlọ́sàlà wọ́n ti yọ̀ rẹ̀ ń ṣe nígbà ìgbọ́n ò ní oníwákàtí márùn kò tí gbàrún gbẹ́ngbà náà lọ́hùn ó ti wà gbà wọ́n ti ń kí níwọ̀nba pé sáwọn sọ wọn gbọ́ wọn dá lóhùn ó wá náà pé ń gbé òun dẹ̀ sọ pé òun ní fẹnu kọ̀ọ̀kan kan lọ́hùn títí tóun máa fi dé ibi hmm. ìgbà tó wá dé bá lóhùn kó fóun lómi ó dẹ̀ sọ ìgbòbi ló máa yọ̀ mọ́ ó rẹ̀ bí obìnrin ní òun obìnrin ò yọ mọ́ òun ní ìgbà tó wá gbọ́ inú tán wá ní ìran mi èmi tí mo dúró yìí ìran tèmi ló wọlé torí pé ẹni yìí máa wà ń funfun tó ga wá lọ fi aṣọ aṣọ tèrò fi pákájà ó wà lọ fi gbá bu omi ó wá gbé fún un hmm. ó wá gbà lọ́wọ́ wa mú ó wá ní kó tẹ̀lé òun hmm. gẹ́gbó fi ó ti mọ orísun ẹ̀ òyìn wa tẹ̀lé òun tẹ̀lé déédéé tó dé wa ní bíbá ikọ̀ náà òbí gbọ́dọ̀ máa dúró sí ẹnìkan òbí hmm. kò gbọ́dọ̀ máa kọjá wá sí orí sàárè òun ibi tóbi ní ṣe kí ni tó dúró sí nìyẹn nítorí ẹ jẹ́ ká lọ. Hmm. ẹ ẹyá ẹ já lọ ẹ ẹ ṣé pọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ ṣé pọ̀ ẹ náà ni bàbá náà ti bá wa sọ yìí gẹ́gẹ́ bá sọ ẹ rí i pé a ti bọ́ bàtà kò sẹ́ni tó lè wọ bàtà wọ bí bẹ́ẹ̀ ni wọ́n ní obìnrin ò sì gbúdọ̀ wọ bí àwa tí a jẹ́ ọkùnrin nìkan la ní àǹfààní láti wọ ibi bí ẹ òun náà ni wọ́n mú wa lọ yìí láti lọ fi ibi tí Bilikisu alága Queen of Sheba ibi tí wọ́n wà gẹ́gẹ́ bí orórì wọn Eh, iná náà mo wà lọ yìí bàbá wa tí wọ́n jẹ́ olúùlú ti ìlú òkè ẹ̀rí bíbí àwọn náà ni wọ́n bá wa sọ̀rọ̀ látàárọ̀ ẹ rí i pé bó ṣe ń sọ̀rọ̀ ẹ rí i pé ọ̀rọ̀ dáńtọ́ lẹ́nu wọn torí pé wọ́n mọ̀ ń pa àtàn náà dáadáa kì í ṣe ẹlòmíì tó yẹ pé yóò kàn máa hùn tàn lórí yóò kàn máa ṣe kínní ọ̀rọ̀ dáńtọ́ lẹ́nu wọn dáadáa ọlọ́ọ̀sì ni kù láìka wọn ẹ jẹ́ ká bọ̀ kẹ́ wá wo ibi tẹ Bilikisu alága wúrà tí wọ́n jẹ́ Queen of Sheba ibẹ̀ náà là ń lọ báyìí ẹ ṣe ó pọ̀ gbẹ̀yìn tí wọ́n wò lágbára ọlọ́run ilẹ̀ yorùbá ọlọ́run ní jí ó parun torí pé tẹ́fìmọ̀ ìtàn náà wà nínú bíbélì bẹ́ẹ̀ náà ló wà nínú kùránì nípa ìtàn bílíkìsù alága wúrà hmm, tó ń ṣe solomoni nínú bíbélì tí ń ṣe anabi sulaiman nínú alukurehani ẹ̀ là ń lọ síbẹ̀ báyìí. okay náà ni ẹ bọ́ sí ọwọ́ wájú kẹ ẹ bọ́ sí wájú ẹ lè kọjú sí wa báyẹn ẹ lè kọjú sí wa iná ni. ọ̀nà ẹ̀ là ń gbà lọ yé mi ìyá wa Bílíkísù Alágàwúrà hmm. tí ó sùn sí tó kẹ́yìn ilé ayé rẹ̀ sí hmm. ọ̀nà ẹ̀ náà ni à ń gbà jẹ́ pàwọ́ ọkùnrin nìkan la lè wọ inú ilé hmm. ibẹ̀ náà là ń lọ ìwà náà là ń gbà lọ yìí o ẹ̀rí pé a ti ṣe tó ti mọ́ kedere ṣùgbọ́n kọ́lọ́n bá jẹ́ àrò olùrànlọ́wọ́ àwa tẹ́ fi dá alámòjútó àwa là ń ṣe díẹ̀díẹ̀ àti ìrèyàn ojú tá a tiẹ̀ fi wo bí gari pé ilẹ̀ pọ̀ ń bíbí wọ́n sì lè sọ di ilé ìgbafẹ́ tó jẹ́ pé àwọn èèyàn ó máa wá torí pé tó bá jẹ́ ìlú òyìnbó ni a rí i pé wọ́n ti sọ di tourism center táwọn èèyàn ó máa wá láti wá máa fowó wò ó ṣùgbọ́n a nígbàgbọ́ pé lẹ́yìn ìgbà tá a ṣe tá a bá ṣe fídíò yìí tán Ọlọ́run ó gbé olùrànlọ́wọ́ dìde tí wọ́n sọ bí tó jẹ́ sọ bí di tó jẹ́ pé tọmọdé tàgbàlagbà ni ó máa wá bíbí láti wá máa wo bíbí wò tí ó dẹ̀ tún máa bí owó fún ìlú wa tí ń ṣe orílẹ̀-èdè wa nàìjíríà bíbí ẹ̀bẹ̀ náà la lọ yìí ibi tẹ́ bílíkìsù alága wúrà ibẹ̀ náà la ń lọ yìí ìyẹn queen of sheba ibẹ̀ náà la ń lọ yìí. ibi tí adé ni ibi tí wọ́n sin sí ṣùgbọ́n bí báyìí mhm. ó yẹ ká ṣàlàyé báyìí fún yín dáadáa bí báyìí ni ibi tí ìyá ti ṣàlùwàlá hmm. ibi tó ti ṣàlùwàlá ni ibi báyìí yàrá ṣàlùwàlá ń bí ó yan nọ́fìlà méjì ní ibi báyìí hmm. kó dé nígbó lọ sọ́hun yẹn ìgbélé hmm. máa padà ṣàlàyé fún yín tá a ṣe ẹ̀ ṣe ni ó dẹ̀ ní àmì tá a rí tàbí ṣe